نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وكل فعل أترى إكاتي إجي وأسواجها النبي محمد صلى الله عليه وسلم رمضان وسيء الأركان kó jẹ́ ọjà rẹ̀ kó mọ́sá gba ọpẹ́ wa kó sì gba àwọn ìjọsìn wa ní ọwọ́ wa gbogbo tí aláàfẹ́ ní dáadáa kálá kó mọ́sá bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan wa lọ́rùn kó fi rọ̀ wa lọ́rùn kọwàjá gbẹ̀sán rẹ̀ níjọ́gbẹ̀dàkìyàmù kó sì dékun ìkìláàsì fún ọ nínú àwọn iṣẹ́ ìsìntà ṣe ṣá ọmọ a máa tẹ̀síwájú lórí tíra ètí a pè ní masáhìlú aljahiliya ti al'imam muhammad bin rahimahullah eléyìí ni nǹkan ẹlẹ́ẹ̀kẹta قال الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه مسألة التعبدية المسألة الثالثة أن مخالفة ولي الأمر وعدم وعدم الاختيار لما قيل والسمع وطاعة له ذل أخوانقه رسول الله صلى الله عليه وسلم وأمر بالصبر وأمر بالصبر على جور الولاة وأمر بالصبر والطاعة لهم والنصيحة وغلب في ذلك وأعاده وهذه الثلاث هي التي جمع بينها فيما صح عنه في الصحيحين أنه قال إن الله يرضى لكم ثلاثة أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تقتسموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناصحوا قد الله الله أمركم ولم يقع خلل في دين الناس ودنياهم إلا بسبب الاجلال بهذه الثلاث أو بعضها الحمد لله eléyìí ni ìpele ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àlámàrí ọlọ́kan ọjọ̀kan èyí tí bàbá wa aláàmà muhammad bin abdullahab tí wọ́n kójọ tí wọ́n ní àwọn alámàrí yìí àwọn alámàrí kan ni tó ṣe pé ó gbajúmọ̀ ní àìsìkò àìmọ̀kan káà nábi tó dé sáré àwọn ọmọ lárúbáwá gbogbo àwọn alámàrí yìí pátápátá tí wọ́n ń kà fún alẹ́yọ kọ̀ọ̀kan yìí gbogbo ẹ̀là nábi wá tapò ilé wa ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn alámàrí náà náà أن مخالفة ولي الأمر وعدم الاختيار له فضيلة àwọn tí wọ́n wà síwájú káà nábi ò tó dé sọ́lọ́lọ́wọ́ àlèwọ̀sọ́lá nínú ìṣe wọn òun lè pé wọ́n gbà pé kátàkù olórí kásì má tẹ̀rí bá fọ́ lórí fọ́dí ìlà orin ni ọlá ni kọ́dà iyì ni kó lórí ọ pàṣẹ kó lórí ọ sọ̀rọ̀ ẹni tọ́jọ́ bá lú ẹni tọ́jọ́ lórí ìlú ẹni tọ́jọ́ president ìlú kó pàṣẹ káwọn ọmọ tẹ̀ lásẹ̀ rẹ̀ káwọn sì takò pé ní tí ẹ lọ fẹ́rùn in tí wọ́n fẹ́ lórí wọn ìtawà náà ṣe lélẹ́ wọ́n gbà pé nú àwọn táwọn fi sọ lánìí nínú tí wọ́n ń bá yíjọ́ náà lọ́wọ́ ẹ̀hẹ́n wọ́n sì nígbàgbọ́ pé káwọn gbọ́rọ̀ tó lórí lẹ́nu káwọn ọdẹ̀ se ń tọ́ bá ní káwọn se lóòrùn wọ́n mọ̀hánà ìyẹ̀pẹ̀rẹ̀ lọ́jẹ́ báwọn àwọn tó se pé bí wọ́n se bí ọba lọ bí àwọn náà bọ́bá se pàtàkì nínú òlú làwọn náà pàtàkì nínú òlú kí àwọn káwọn ọmọ wá gbọ́rọ̀ sọba lẹ́nu káwọn ó sì mọ́ se tó ní káwọn ó se ìyẹpẹrẹ ńlá ní fáwọn eléyìí ìse wọn ni tí wọ́n gbajúgbajà lé e lérí tó sì ti wà ti pẹ́ ilé ìfà kí wọ́n máa jà kí wọ́n mọ́ gbọ́ra wọn yé kó tó di pé annabiwa muhammad sallallahu alaihi wasallam tó dé ẹ̀rí pa sọ́njọ́ ní pé harboboa ogun kan tí wọ́n jà ń lo madina tí ò dí lọ́gọ́rùn-ún ọdún tó fi ń jà ní títorí àìgbọ́ra àwọn ayé yìí náà ni àwọn lágbọ́wà máa bára wọn jàjọ́ náà lọ́hùn láwọn nǹkan tí ó tó kan ìlú ọ̀wá sinmi ìlú ọ̀fara rọ ìlú òrí bó sí yẹ rí látara àwọn nǹkan tí ó tó nǹkan kódà àfáà tí wọ́n sọ̀rọ̀ yìí alimá muhammadu bin abdulwahab nílẹ̀ lárúbáwá pàápàá jùlọ ní orúkúsùn ilẹ̀ lárúbáwá ní middle east níjọ́ náà lọ́hùn ìjọba kan kọ̀ntró wọn ìjọba kan kọ̀ntró wọn gbogbo tí ń jọ saudi arabia lónìí ìlú kọ̀ọ̀kan lọ́lọ́ba kọ̀ọ̀kan lóṣù láwọn jòyè tí ń kọ́ tí ń darí ẹ̀ ilé ìmọ̀ afakọ́já sí pé láàrin ọdún kan láàrin ọdún mélòó ọba bí mẹ́rin mẹ́ta lè gorí oyè kọ́lá láàrin oṣù kan ọba bí méjì mẹ́ta lè gorí oyè látara pé eléyìí ò ní gbà pé eléyìí tọ̀hún náà ní ṣe kíni ò ní gbà fún wọn bá para wọn lọ àwọn la máa bọ́ bẹ̀ ìwọ́pò mẹ́ àgbà tiẹ̀ nítòsí ọ̀dà eléyìí ni wọ́n bá yí kó tó di pé àfáà yìí náà dé kọ́lọ̀wọ̀n ọbọ́ tó fi sí abẹ́ ìjọba olórí wọn níjọ́nà lọ́hùn tánpẹ́ ní abdulaziz malik abdulaziz kó tó di pé wọ́n wá ń padà wá ń gba àwọn ìlú yòókù ní kéréje kéréje àmọ́ dìgbà yìí ni wọ́n èé gbọ́rọ̀ síra wọn lẹ́nu eléyìí ni bàbá yìí tó ń tráì láti sọ fáwọn aráàlú yìí pé ẹ gbọ́rọ̀ sáwọn olórí lẹ́nu torí pé lára ń tá ànábì wa takò ní pé ìmọ̀ gbọ́rọ̀ sọ lórí lẹ́nu lára tí muhammad sallallahu alaihi wasallam tó wá takò ní lẹ́yìn tó sì jẹ́ pé àwọn tí wọ́n síwájú ànábì wa muhammad nínú àwọn tí wọ́n ń sẹ̀sìn ká ànábì ò tó dáyé eléyìí ni táwọn gbajúmọ̀ فأمر بالصبر على دور الولاة èyí táwọn aláìmọ̀ká ń se èyí àwọn ẹlẹ́sìn mí ń se ìká ànábì ọ̀tọ́ dé pàtànàbì dé ànábì takò wọn ànábì yapa wọn ó dẹ̀ sọ fáwà pé tá a bá ti lọ lórí ká máa se sòórù lérí tó lórí bá ti fún wa ká máa yapa olórí ká gbọ́rọ̀ sí olórí lẹ́nu wa muhammad sọ fún wa pé mọ̀rọ̀ ha mí ni shay'an yakrahu falyasbir alayh ẹnikẹni tó bá rí látọ̀dọ̀ olórí rẹ̀ bá lú tọ́jọ́ lórí ìlú tọ́jọ́ pẹ́sidẹ́ntì wọn tó bá rí tí ọkàn kọ̀ tí ọ̀fẹ́ kó se gẹ́ni nínú ọ̀rọ̀ mi anábìjẹ́ oyé wa sọ́lọ́lá àlèwọ̀sẹ́lẹ̀ tán bá ń se báyìí tí wọ́n ń se báyìí tí wọ́n ń se tó kù díẹ̀ káàtọ́ nínú tí ọkàn yín ọgbà arábìnrin ẹ máa se sòórò ẹ máa se sòórò fásbérò ẹ se sòórò títí tẹ́fì wá bá mi níbi àbàtà mi lọ́jọ́ gbóndàlẹ̀kẹ́ àmọ́ eléyìí ni ànábì sọ fún wa pé ká má tako àwọn olórí wa ní gbogbo ọ̀nà tí ẹ máa fi ń tako olórí ká má tako àwọn olórí wa torí pé tá a bá tako wọ́n nì in tí ó ti bẹ̀ jáde nínú àwọn mafáàsìnù àdínà yọpọ̀ ìtakọ̀ lórí aburú tí ó ti bẹ̀ jáde pọ̀ kó ló yọ máa ṣe nǹkan káwọ̀ wá jòkó ká máa sọ̀rọ̀ rẹ̀ ẹ̀tún ní ti ṣe ni ọ̀sẹ̀ lámà tó ti ṣe báyìí ìdábọ̀dé mà tó ṣe lọ́lẹ́yìn ọmọ ní buhari mà tó ṣe báyìí eléyìí ṣe lànà anábíwá muhammad sallallahu alaihi wasallam káwa péjọ síbì kan ká máa sọ̀rọ̀ àwọn olórí wa kìí sí kò sínú mọ́ní àjọ alùsùnà wà lè jẹ̀mọ́ àtòrí pé níta nàbí wa takò ní ká máa wá ní ọmọ tó ti ṣe báyìí àwọn olórí wa tó tó dáwò lẹ́lẹ́yìí tọ́rọ̀ bá ti lọ́bẹ̀ ká sọ ní sọ pé a kàn ọ̀rọ̀ kan bíbẹ̀ ni kama má sọ ní sọ̀rọ̀ jẹ́ sí ní àmà wá fi kó ìkórìíra àwọn olórí sínú ọkà àwọn ọmọlẹ́yìn àwọn aráàlú eléyìí ewọ ni kájòkó ká sọ̀rọ̀ àwọn olórí wa eléyìí ewọ ni kájòkó ká sọ àwọn aburú táwọn olórí ń se muhammad sekeni ọ̀tàkù eléyìí ó lẹ́ni tó bá rí nǹkan kan lọ́dọ̀ olórí rẹ̀ tó sì mọ̀ pé òun fẹ́ ṣe nà sí àfún kọ́ lọ bá olórí yẹn nínú ilé ọlọ́sẹ̀wọ̀ sí èèyàn sí àfún tí ọba rọrùn láti lọ bá ráwọn tí wọ́n súnmọ́ ó sàlàyé fún wọn pé ẹjẹ bá wa bá olórí wa ẹ bá wa bá wọn sọ̀rọ̀ nǹkan báyìí báyìí ọlọ́wọ̀n bò fẹ́ eléyìí lànàbí yẹn wà bí ọba tiẹ̀ tó wá rí náà ọrọ̀rùn láti kọ lẹ́tà kan sí wọn èèwọ̀ ni fún wa ká máa bú àwọn olórí wa àbí ká máa takò wọn àbí ká láàrin gbọ́n tán bá sọ ká láàrin sọ kíni ààrin gbọ́n tán bá sọ islam ọ̀tọ́rọ rí tẹ̀lé ìfún wa ká mọ́ wá sọ̀rọ̀ wọn láwùjọ ká mọ́ sọ̀rọ̀ wọn ẹlòmíì èrì mímbà nínú ti mọ́ sọ̀rọ̀ wọn pé ẹ̀tún gbọ́ ìtọ́lọ́rí se báyìí buhari mọ̀ tó ti se báyìí mi tí wọ́n tún kó wa lọ lẹ́lẹ́yìí ìwọ̀ lẹ́lẹ́yìí a gbọ́dọ̀ máa kọ̀rọ̀ wọn ká máa kọ̀rọ̀ wọn ká máa há káàkiri fáwọn èèyàn kọ́ wá jásí pé ní à ń kọ́ àwọn èèyàn sáwọn olórí eléyìí ànábì wa takò ó lára tí máa fa fìtínà ni tó ṣe pé ká ànábì ó tó dé nínú tí máa fa fìtínà nínú gbèsè ayé àwọn èèyàn òun lélẹ́yìí bí gbèsè ayé ọ̀bá ti tò ẹ̀sìn náà ní tò tẹ́ ẹ̀ bá ti ní níbi ọ̀rọ̀ ìgbésí ayé yí ẹ̀ẹ̀lì nífọ́sì kalẹ̀ nínú ọ̀rẹ̀ sí ọdájú bẹ̀. bí yíò sì nífọ́kànbalẹ̀ níbi ọ̀rẹ̀ sí rẹ̀ kò lè nífọ́kànbalẹ̀ níbi ọ̀rọ̀ ìgbésí ayé méjèèjì fara wọn lẹ́yìn ló jẹ́ pé àwọn olórí ọlọ́run ni wọ́n wá tu ọ̀rọ̀ ẹ̀sìn wa kí wọ́n sì wá tu ọ̀rọ̀ ìgbésí ayé wa tá a bá ti láàgbọ́rọ̀ sí wọn lẹ́nu nínú àwọn aburú tí ó ti bẹ̀ sẹ́lẹ̀ òun ni pé ìfọ̀kànbalẹ̀ ó kó nùlù ìfọ̀kànbalẹ̀ ó kó nùlù káwàrá lagos state nísìn kára àgbọn tí buhari sọ nínú àwọn àṣẹ tó ti pa wá eléyìí yóò fàkọjá sí pé ní yóò dá àwọn èèyàn ta yóò dá àwọn ẹ̀sọ́ rẹ̀ síta ọyẹ máa kó wọn ẹ máa ṣe báyìí ni tí ìbá ṣe pé ìjọba burúkú tà ń lò lásìkò yìí tí ń jẹ́ ìjọba democracy èyí tó ṣe pé ó fi ààyè gbàgbàkúgbà wípé ẹ lè máa demonstrate lérí àwọn olórí yín kò sólórí tí àwọn kan jáde tó máa pariwo rẹ̀ káàkiri tí wọ́n rí ó dùn èyí tó súnmọ́ kó ṣe jù náà ni pé kọ́ wá láti finish àwọn tí wọ́n ti kí ni tí wọ́n pariwo rẹ̀ káàkiri irú èyí tó ṣe fáwọn kan nígbà tí wọ́n kóra wọn jọ ní ọjọ́ tàbí ẹ̀hùn jọ sí bí ọdún bí mẹ́ta mẹ́rin sẹ́yìn kí ni wọ́n se fún wọn wọ́n fi tí àgàrí sí wọn wọ́n pa gánú wọn torí pé ìpìlẹ̀ ní pé olórí inú rẹ̀ ò ní dùn bó sì wọ́n náà ni kọ́ ó se kankan bóyá àwọn ọmọ rẹ̀ ló se nǹkan fún ni àbáwọn lára tí a sàfẹ́kù rẹ̀ tí ó tún jáburú tí ó ti bí pé a ń tapọ̀ lórí tá àṣẹ sòrò lérí àwọn àìdá wọn àwọn àṣìṣe wọn òun ni pé ẹ̀mí ọmọ sùn ẹ̀mí ọmọ sí kíní ẹ̀mí ọmọ sùn wọ́n máa pa ẹ̀mí kọ̀ọ̀kan tó dúpé kíní tẹ́ẹ̀bá ti gbọ́rọ̀ àwọn náà yarí mọ́ lọ lára àwọn aburú tí ó ti lè jáde mu lórí jẹ́ pé tó lórí bá ń se nǹkan kan kọ́dà kan máa ṣàbòsí fún wa kọ́dà kan jẹ́ pé òkè èèyàn kọjá pé ọmọ tí ó ní kọjá pé olórí ọrún sí lẹ́ni àgbọ́dọ̀ takò kóyìn bá ti àwọn èèyàn wọnú ìlú pé ẹnu wá sasẹ́ rú kó lórí wá ní pé tó kù nísìn ní pé káwọn èèyàn ma wá sí mùsàlítì àbíkílẹ̀ mọ́ pé òun wọn ma wá sí inú ìlú a pàkíyèsí rẹ̀ ni kìí se pé yẹn ní ọ̀wà sọ pé àfẹ́ lọ́lọ́rí mọ́ tó dáburú tí ó ti bẹ̀sẹ̀lẹ̀ kò ní mọ́ níwọ̀nba kó lórí ọmọ abẹ láàrin wa in máa ń fa tó jásí pé ní ẹni tán bá sàbò sí fúnga ni kò ní kọjá là tí ọ̀bá sẹni tí ń kọ̀ntú wa nínú ìlú táà lọ lórí tẹ́nìkan bá sàbò sí bẹ́nìkan tẹ́ni tán sàbò sí fún yẹn bá lágbára láti gbẹ̀sán yóò gbẹ̀sán yóò túgbà kọjá là àmọ́ tó lórí bá ń bẹ eléyìí ọ̀fà kọjá sí pé ní ẹni tán sàbò sí fún yóò ṣe déédéé pẹ̀lú ẹni tó sàbò sí fún kò ní kọjá là àìmọye àǹfààní lálẹ̀ rí látara pé à ń gbọ́rọ̀ sọ lórí lẹ́nu àìmọ̀yà agbóró ló sì lè tara pé a gbọ́rọ̀ sọ lórí lẹ́nu ló lè tara rẹ̀ jáde lànàbì sọ fún wa pé ẹsẹ̀ sòwúrò sọlọ̀lọ́hó alẹ́ ìwọ̀sánlẹ̀ ẹ̀hẹ́ ẹ̀rìn anábì tó pàṣẹ ó ní ẹgbọ́rọ̀ sí wọn lẹ́nu ìtàwọn olórí bá sọ ẹgbọ́ ẹmọ́ wa lẹ gbọ́ lásán o kọ́dẹ̀ ẹ̀ ṣe jẹ́ ni ẹ̀ tẹ̀lé ẹ kẹ́ ẹ tẹ̀lé anábì sọnù rẹ̀ kan sọ̀rọ̀ ó ní ìsìnmáhò àtẹ̀hò ní sọ o máa tẹ̀lé o máa tẹ̀lé ẹ gbọ́dọ̀ kọ̀rọ̀ sí wọn lẹ́nu nínú àdéhùn kan sọ pé ẹ padà máa ẹ ma rí nínú wọn lọ́dọ̀ wọn tààrí fóònù ìntẹ́ ẹ̀fẹ́ tọ́jẹ́ dáadáa ẹ ma bá láàrin wọn kèrò kọ́dà ẹ ma rí ìntẹ́ ẹ̀fẹ́ nínú ṣe wọn ẹ ma rí tí wọ́n ma ṣàwọn nǹkan tí kí wọ́n ṣe tẹ́yìn náà ma rí pé eléyìí àwọn sọ àbá wa sọ fún ànábì pé afàlánù nà bí zuhùn sáà lé wọn kó lórí oyè kátakùn wọn ká sọ̀rọ̀ sí wọn nílà ẹ má léwu ẹ má wọn lérí oyè máa kọ́ ọmọ fi kọmọ sọ́ra lókùn gbàtà máa ń kí wọn fún yín ló fi jẹ́ pé olórí nì tó bá jẹ́ sí pé ní wọ́n bá sáàbò sí jù bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ sọ pé a fẹ́ lé lérí bele tàṣí káwa ní pé a yọ lóye ìsìláàmù sí ilé ìwọ̀ fún wa ká di kúpù lórí olórí wa lànà ìfi sọ fún wa pé alẹ́ bí sámúhìn wa tọ́ ẹ̀yin mùsùlùmí ẹ máa gbọ́rọ̀ sáwọn olórí yín lẹ́nu ẹ̀sì máa tẹ̀lé wọn wà ń ta àmàrà àlẹ́kùn àbùdùn àbàṣì yìí kódà tó bá jẹ́ pé ẹ̀rú ni wọ́n fi lórí yìí tó bá ni ẹ̀rú ni wọ́n fi lórí yìí só ti débẹ̀ náà ẹgbà fún ọlọ́run ní ẹ̀rú yẹn ẹnu wọ́n sọ fún anábíwá sallallahu pé a lè dín kúpù lé wọn lérí anábìlẹ̀ gbọ́dọ̀ kọ́lá tó bá jẹ́ kúùpù lòun gẹ́bí wọ́bẹ̀ ẹ̀fin ilẹ̀ ẹjọ́ mọ́ ẹ̀bá lọ nínú táà níbi wa takò nítorí pé káà níbi ò tó dé nì àyín tí ò jẹ́ káyé wọn rójú kọ́ráyé òun nìkan máa takò lórí wọ́n sì máa ní kúùpù lé wọn lérí anábì lélẹ́yìí ni kan anábì ń fún kan náà òní àtẹ̀ẹ́ wà ní ìsìnmá wà àtẹ̀ẹ́ gbọ́dọ̀ tí aṣíwájú ba sọ gọ́ọ̀nà ba sọ pẹ́sidẹ́ntì ba sọ ni ó kìdà máa lò ká wọ̀dọ́rì kọjá sí pé ni wọ́n gba dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ olórí ó kó dúkìá rẹ̀ ó fún ọ ó sì máa gbọ́ ò ó sì máa tẹ̀lé ọ gbọ́dọ̀ takò mọ́ ò ẹ̀yẹn béèrè ẹ̀tọ́ ti yín lọ́dọ̀ ọlọ́wọ̀n bá àlá ẹ fún wọn lẹ́tọ̀ tí wọn torí pé tẹ́ bá yarí mọ́ wọn lọ́wọ́ tẹ́ bá fa gbòòrò ó sì dé ní yọ fa gbòòrò ẹ lè ríbi kan wọ́n jẹ́ kí wọ́n takò olóyìn òsítà àbí ṣùgbọ́n aburú tí wọ́n àti ìbẹ̀ ó sì gẹ́ni tí wọ́n ẹ màmà dájú pé èyí tó súnmọ́ ni pé tó bá gbàjọba náà ni wọn ò lè ṣe ju olórí yìí àwọn náà tó gbàjẹ́ ń bò mí ni torí pé àdéhùn tá ànábì ṣe ni pé tààtà ànábì wí ni pé ó ní ìgbà kan ò ní wá kígbà yẹn ó ború àyàfi kéyìí tí ó wà lẹ́yìn rẹ̀ kó ṣe kéyìí kó tún ború jùgbà yẹn lọ ṣebí nílùú yìí náà ni àti ń pariwo pé ayé bàbá ń gílẹ̀ ọ̀dá ayé rẹ̀ ò súnwọ̀n àbágídá kò mẹ́ àbáṣà bọ́bẹ̀ àtúnṣe gẹ́ni pẹ̀lú ìwòdá àtúnṣe gẹ́ni látúkọ̀ èyí nígbò tó yá tó ní ọbásanjọ́ ní ọ̀sànjọ́ fún wa ó tó bọ́bẹ̀ náà sáyé rẹ̀ náà tó ṣe gẹ́ni sóṣùwọ̀n bí ọbásanjọ́ kò mẹ́ jónátà náà bọ́bẹ̀ sàtúgbàrù sí nàìjíríà ìyẹn túmọ̀ sí pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó wúyẹ bẹ́ẹ̀ ni ó ṣe rí torí ẹ mọ̀ wùlẹ̀ lọ́wọ́ fẹ́ lórí kò ń bẹ̀ ẹ mọ̀ tako lórí ẹ mọ̀ tako pẹ̀lú ọ̀rọ̀ ẹ mọ̀ tako pẹ̀lú ìṣe ẹ mọ̀ máa kọ́ àwọn èèyàn lórí lérí èwọ̀ lélẹ́yìn nínú ẹ̀sìn wa islam kọ ọ̀tọ̀nà rẹ̀ tirẹ̀ eléyìí kò sí pé àìmọ̀ ìfìtínà ni wọ́n máa fà ẹ̀yẹn wujọ́ táwọn ẹ̀ka kóra wọn yọ tí wọ́n ní pé othman khalifa ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ní pé ń sí ìwú wọ́n ní sí ìwú wọ́n ní òtó dédé nídìí ọ̀rọ̀ ìjọba wọ́n ní sábòsí ń pẹ́ ìjọba fáwọn tó jẹ́ fámílì rẹ̀ ń fún wọn lóyè wọ́n bá di láti jọ́ ti bẹ̀rẹ̀ láàrin àwọn mùsùlùmí láti tí wọ́n ti di tí wọ́n ti pa ní ìlú àwọn mùsùlùmí ò ti sinmi láàrin àwọn sọ̀hábò sí ni òun ló léèdè sí ìjà èyí tí àwọn aríṣà léèdè láàrin àwọn aríṣà àti àwọn ọmọ ogun rẹ̀ àtàwọn olórí kanú àwọn mùsùlùmí tọ́jú àwọn sọ̀hábà àti hálì tí wọ́n jọ kojú ara wọn ọ̀rọ̀ òsùmánù ni òun ló bí láàrin hálì àti Mùháwíyà tàbí kójú ara wọn o. Òun náà lọ tó padà fábí tí náà tí kan wárí gbogbo jáde o. Bí sí o. Bí sí o. Torí ẹ̀ ni pé ìmọ̀ tako lórí nì àbí kazọ kó lórí ká àfi ọmọ jáde kí e ṣe mú orin tí Ìsìlámù Mùsùlùmí ọba yẹn kọ̀. Anábìtọ̀ wá ní àtẹ̀lé wọn, ó ní ti bá ní ẹ̀tẹ̀lé wọn náà o. Ó ní ìnàmà tọ́wá fílmà àrùn tàbá ní ẹgbọ́rọ̀ sí wọn lẹ́nu in tó bá jẹ́ àṣì ọlọ́run tó bá jẹ́ tọ́lọ́run ọba bá fẹ́ tán bá pààyín láṣẹ̀rẹ̀ ẹgbọ́ àmọ́ tí ọlọ́run ọba ọba fẹ́ tán bá pààyín láṣẹ̀rẹ̀ ẹ má tẹ̀lé ẹ má tó kéré ẹ má tẹ̀lé àmọ́ kò ní nípa ẹ̀ta kò wọ́n o olórí bá ní ẹ̀yin mùsùlùmí

káwọn fẹ́ débi pé yóò mọ̀ wá pa wá tí ó wá sẹ́mi àwọn mùsùlùmí lógún táàsì níbi ṣe é jíra àyàmà kírun wa lásìkò rẹ̀ nù lẹ́nu títí tọ́lọ́wọ́ fi lànà olórí mi nǹkan kan anábì láti lè fi jáde lé wọn lẹ́rí anábì ní sọlọ́lá àlùwọ̀sálà ó ní ìlà àǹtàrà omi nìhùn kó fòràǹbà wàhà ìndẹ̀kùn fi hì mínú wọ́n burhanu ó ní kankan lórí ibi ní ẹfẹ́ tako lórí ẹfẹ́ bá jà ẹfẹ́ ní kókò níbi àṣẹ yẹn tẹ bá rí pé olórí èsì ẹ̀bọ̀sọ́lọ̀ ẹ̀gbọ́ tó lórí bá ń sẹ̀bọ̀sọ́lọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam oníjọ́ náà lọ́wọ́n alìkáàdì sí kádìkò lérí tó lórí bá ní òsí wọn má àbíkún gẹ́gẹ́ òkí wọn má àdìkò bìrì rí torí bó ti dẹ́lẹ́bọ̀rù èèyàn náà tún wá ní mọ́jẹ̀bù tá a bá lágbára náà àgbọ̀rọ̀ sí gẹ́ni àgbọ̀rọ̀ sí yíhùn náà yorùbá ní pé tí ọwọ́ ọmọ ọ̀bá tí ètè kúròdà kò ní sí gẹ́ni kò ní béèrè kò tó kọ́ bàbá rẹ̀ bágbára ọ̀bá sí náà ẹ̀gbọ̀rọ̀ sí gẹ́ni ẹ̀gbọ̀rọ̀ sọ pé ẹ̀fẹ́ lè kó mẹ́ẹ̀ tí olórí tí máa ń wà tó kú díẹ̀ káàtó tí ọba tí ìdépò pé ń sẹbọ sọ́lọ́run ń se gèfèrí sọ́lọ́run ọba a ní ráìtì àti tako a ní ráìtì àti lè kó mẹ́ kódà tó bá jẹ́ kó wá tó wá dépò yìí náà ní táàbá tó lágbára islam ní àfilẹ̀ torí bí ká má sí ẹ̀mí ara wa lófo gbogbo nǹkan yóò wù tó lórí bá lè máa ṣe láboró tí ọba ti dépò pé ó ṣẹbọ sọ́lọ́hun ó sì yẹ̀bẹ̀rí sọ́lọ́hun a mà tẹ̀lé náà ni wọ́n ní mọ́ tí ń bá rùn bọ̀ àgọ́bà wa sọ wọ́n mọ̀ bú jọba sáwọ́dí àwọn ẹlẹ́gbẹ̀jẹ̀ bí ọ̀hún náà ni wọ́n mọ̀ bú jọba sáwọ́dí ṣe ìjọba àdúyín dàbí lọ́rọ̀ ráwọ́dí ká àwọn ìjọba wọn àbá àwọn náà máa ń se ọmọ àwọn ìjọba wọn ọmọ fọ́rùn gbà ọmọ ń báyìí ọmọ ń báyìí ẹ̀dá gbogbo tí wọ́n se ìwò sí ìwà tó kẹ gbogbo wọn ọba ní bẹ́ẹ̀ lọ rẹ̀ ẹ̀yìn ìbẹ̀lẹ̀ rí ti láǹfààní àti rí ẹ̀kọ́ kan lójú méjèèjì tó rí dàfà ìbẹ̀lẹ̀ lómi ti rówó tó fi padà tó sí business tó ní ráyé pé sáwọ́dí yìí náà ni ó sì mú ìjọba rẹ̀ ó ní wọ̀n dáa ẹlùmí ó tó kọ́ lórí gbogbo ẹlùmí tóhun náà gbà pé òun ò lè kó sórí facebook àmúra àwọn tí ń kọ́ lórí kọkọ wọn ó ráwọn tí ń kọ́ kò lè ṣe kéde kò lè takò wọn tó sì mà pé ibi tó wọlé ti jẹ ajẹ́pọ̀wọ́n náà gba tí wọ́n ṣe o bídí ọkọ̀ sáwọ́ dí tó bọ́ ta àwọn èèyàn láyè èèyàn gba àwọn gẹ̀fẹ̀rí láyè kan máa wọ̀bẹ̀ kí lọ́kọ̀ ìjọba sáwọ́ dí imba amẹ́ríkà sí papọ̀ kí lọ́kọ̀ ìjọba sáwọ́ dí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí gbogbo tó ṣe yẹ kò dé kò kò dé kò ẹ lẹ́tọ̀ àti sọ̀rọ̀ sórí Facebook in tí ọ̀kan lè dárí inú ló méje ní péjì ní kí sọ bá lóyìn ìtẹ́sì wákàní ọ̀dà lásán ni àwọn gbákọ́ bá ní yẹn ni ọ̀tà pẹ̀sì lójú méjèèjì ẹni kan wá gbé ọ̀rọ̀ buhari sójú lórí Facebook wọ́n tó pẹ̀rẹ̀ lálùsùn náà tí wọ́n ń gbogbo àrí lórí Facebook tí wọ́n ni wọ́n ti tó tó bí lẹ́bàá tó yẹ tó mọ́ kó wà jẹ ààlẹ́ta ti rí tọ́jú olórí wọn yá òsìn ààlẹ́ta ti mọ́ sọ̀rọ̀ rẹ̀ lórí facebook é sí ìlànà náà muhammad sallallahu alaihi wasallam kìí sí ìlànà náà ilé ìlànà tá náà bí wá tako ni kẹ́nìkan mọ́ wá bú ọ lórí facebook wọn mọ́ wá sọpọ́tì wọn àbí kẹ́nìkan kan máa sínú rẹ́bì kan ní pé tọ̀ àwọn ìjọba ti báyìí fún wa ẹ̀yìn máa dá sí kí wọn náà wá kọlù kọwa ní lóòtọ́ tí wọ́n se yọ ọ̀dá ìdí wọ́n se yọ ọ̀dá kọ́dà ọ̀gbọ́rọ̀ sí nà sí àfún wọn lérí rẹ́díò ọlọ́bá wọn wọn ni àbí bá rí gbàbẹ̀ tọ́kọ̀ sàgbàbẹ̀ kọjá tí èsì pọ̀ kalẹ̀kalẹ̀ sí kíni ọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ mú wọn wọ́n bí lọ́wọ́ ẹnìkan náà wà bá wọ́n ní ta bá rí tó pé ó wọ̀ fáàsì lẹ́yìn kí ó wọ̀ kọ̀wé yìí ẹnìkan tó jẹ́ lórí wa ọmọ tí ni onísìnà ni onípẹ́tẹ́ ni ìmọ̀ tàtẹ́tẹ́ ìmọ̀ sísìnà ìmọ̀ mọ́tí àmọ́ wọ́n kọ̀wé ìṣù àmọ́ à ó strong a àbá tó bá sì lú ẹgbàgbò lú yẹn àwọn èèyàn ní ẹ̀yà kúyàmọ́ lọ́wọ́ àwọn ìrí ẹ̀yà kò yàmà lọ́wọ́ kí orí sọ ọlẹ́ ó sì máa mójútó nǹkan àtọkùnrin nǹkan tó ṣe pé rọ́jìnà sọ́ọ̀lẹ̀ ìyẹn dáadáa ni ìyẹn dáadáa ni èyí mọ̀ tí kí o sì sìnà ìsì máa ń sẹ́sì dáadáa ẹni tọ̀hún tó jẹ́ àmìlẹ́yìn tí ìmọ̀ sẹ́sìn dáadáa kìí sí àwọn ìwà burúkú kìí wà àwọn wà láńlá àwọn wà tó tóbi àwọn ẹ̀sẹ̀ ńlá kìí náà kìí sí àmọ́rú ọ̀dọ̀ ẹ̀yìn àmẹ́ni yíò àbá kò lẹ́mí ẹ̀ pẹ̀lúgbìrì kò lẹ́mí ẹ̀ báwọn èèyàn bá àmà ṣèbàjẹ́ lọ́nà òun ni gẹ́wù wọ́n dà wọ́n pọ̀ jàre ẹni tí wọ́n pọ̀ náà wá ẹ̀mí ọmọ lè sọ ara tẹ̀mí kí máa sọ̀rọ̀ bá lẹ́yìn kó ẹ̀yìn náà mọ́ pàwọn kan bẹ̀rẹ̀ bá gbọ́n sí ibi pé bá mi control business mi kò láṣàn kò lé kéré kò láṣàn àwọn èèyàn pa business yẹn lójú ẹni kò tún mọ customer fà ìwọ náà ní fi lórí yẹn sí ibi business rẹ ẹlòmí wọn bẹ tó tó pé wọn láṣàn àmọ́ yọmọ mú rẹ díẹ̀díẹ̀ o kọ̀kan lè pọ́ra ló méjèèjì ó lè pèpè ẹ̀kọ́ gbẹ́ni yẹn síbẹ̀

in ti ẹni rí kankan ní àrílé ìtọ́jọ́lẹ̀ wọ́n yá ní sí lọ́rùn ìṣẹ́kì yọ̀nù pẹ̀lọ kírùn lọ́bà yóò sì kí wọ́n tó pàlá sí yọ̀ta kúsọ̀ mú ní wálé ni ni pé ó dá níbi ẹ̀sìn àmọ́ lágbára kò lè mójú tó bísínẹ́sì yẹn ó tún lè sówó kó wọn síbi àwọn abì lọ́dọ̀ àfà ìpé ìwúrọ̀ ẹ̀ká fi jọ lórí àfà ìdáhùn pé ó ní tó jẹ́ pòkì tí wọ́n lọ sí títò sí náà tó jẹ́ sí pé ní wọ́n láṣà só orí ọtí àti sìnà tí ń sí eré ààrẹ ní sí fún òun lọ́wọ́ gbàgbúdárì kìámà ó rí action tó níyẹn eléyìí ó rí ọmọ mùsùlùmí náà lò kò ní jẹ́ kí ìlú kó dìdàkudà kò ní jẹ́ káwọn mùsùlùmí ó máa para wọn kò ní jẹ́ kálòmí ò lè sàkóso fúnra wọn ọmọ wa rí lè tó ti pé òun ń sẹ́sìn dáadáa tó dá àwọn ó fẹ́rẹ́ ara ni òun ní ọgbà aládàrún lálẹ́kìlá mọ̀ àmọ́ kó se yọ lẹ́yẹ tí ó lè mójú tó rú yẹn yàtọ̀ rún mùsùlùmí náà ilé yóò kó nira báwọn mùsùlùmí kò ní jẹ́ kí lóorí bó sì yẹ kó rí àìmọye àǹfààní ló ti bẹ̀ sọnù àìmọ̀ ẹ̀ dáadáa in tó yẹ kọ́ sọ̀rọ̀ sí kò ní ségele kò ní sọ̀rọ̀ sí bí tó yẹ kó ti sọ̀rọ̀ kò nílé sọ̀rọ̀ ọkà máa wò pé ẹwẹ́ sáàfihàn ẹlẹ́jáde ni wọ́n máa lọ ó sì yẹ kọ́ sọ̀rọ̀ lóbi action lọ́nà máa ṣe kí ni ní máa gbé ìjà àwọn tí wọ́n ní ṣàjáà tí wọ́n lákì ọlọ́wọ́ bá nẹ́bí fún bó tẹ̀jẹ́ bá wọ́n tún dá nínú sí wọn wọ́n tẹ́ kíní wọ́n tún dá wọ́n ní dáadáa lára ọlọ́wọ́ yìí gbé ìgbà nẹ́bí fáwọn tí wọ́n láṣàn àwọn tó ti gbé wọ́n mọ̀ pé ìgbà yọ ẹ̀ka lè nígbà yìí kọ̀ ẹ̀ka sí kíní ẹ̀ka lè bẹ̀ ẹni wọ́n wà gbogbo wọn fi dẹ̀ ẹni jọ́ kẹtẹ́ nìkan lọ bá nẹ́bí wa muhammad tó ní ká nẹ́bí fún òun jẹ gọ́ọ̀nà nínú òrùka nẹ́bí ni ah wọ́n ní òòrì jẹ́ gọ́ọ̀nà wọ́n ní ìnáwó ìsìyún wa àmà ó ní tí ń bá fẹ́ síbẹ̀ mọ̀ pé ìdójútì ni o láyé pé ọ̀bá ṣe dáadáa bákanáà náà ní kìyàmà fàáyín ọlọ́wọ́ sí ní ọlẹ́ ọ̀láṣàn wọ́n jẹ́ fi ọ́ síbẹ̀ mọ̀ pé kí ni mọ̀ pé ṣe pé àmọ́ bí tó ti kó jẹ àwọn ẹgbẹ̀rún yóò ti gini wọ́n kó jẹ mọ́lá ẹ̀gbọ́ ẹgbẹ̀rún yóò ti gini wọ́n kó jẹ mọ́lá onímọ̀tọ́yà ni pé tó lórí tí bá ń bẹ́nu lò lópin ìgbà tó ṣe pé à ń láǹfààní àti ráwọn ẹ̀sìn wa sí òun kan sẹlọ́wọ́n fún rẹ̀ ó sì gbé àwọn ẹ̀sẹ̀lọ́wọ́n bá kan wọnú ìlú àmọ́ tó gbé wọnú ìlú yìí ní káwá sí ń túláàsì òun àtàwọn tọ́jọ láìkì irú nǹkan yẹn náà ṣe gẹ́ni ni wọ́n ń sí wáì tá ní tẹ̀lé lórí yẹn wáì tá kọlù sí lẹ́nu wáì tá takò wáì tá máa sọ̀rọ̀ lórí nígbà ni wáì tá máa ṣe protest lé lé èyí tó ṣe pé ọgbà júmọ̀ lónìí láwùjọ wa àti káàkiri ayé torí pé nínú tí democracy wá fi rinlẹ̀ òun lélẹ̀ òun náà làwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ èyí tí wọ́n ń pè wá sí lásìkò yìí táwọn àbọ̀ ń súnà kàtún ní kama wá sọpọ́tì nípa jẹmọ́ ẹ̀sẹ̀ papọ̀ àwọn ẹlẹ́gbẹ̀gbẹ̀ yẹn protest yìí ni wọ́n ń se o àwọn ṣe máa ń takọ̀ àwọn lọ́rí ni ya nínú mímbàrí wọn fọ buhari ya nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n sọ tó bá wù wọn tó bá rẹ̀ wọ́n máa gbé káàkiri àwọn náà ń se nǹkan lábẹ́ ilé wọn wọ́n ń se torí pé bí wọ́n ṣe ń yọ tẹ́nìkan yẹn ìwọ́n náà ní ti lára onítẹ̀ lára mẹ́sìn pé wọ́n náà ṣe ó sì àbúrú ju tiẹ̀ lọ níjọ́ táwọn abanil abbas tí wọ́n ní àwọn abanil wòmọ́yọ̀ dá lórí oyè níjọ́ kìí àná islam tí wọ́n lé wọ́n kó mẹ́ bàtàwọn abanil abbas náà tún lé mẹ́ tí wọ́n náà tún ṣe kíni ó tún wọ́ọ̀sì ó tún lára ìdánàbíwa muhammad sallallahu alaihi wasallam ó wá tako òun ni pé ká máa tako lórí ká lórí lẹ́nu tako torí ẹ̀ àwọn mùsùlùmí máa ní ọdọ̀ wọn olori ká o lórí lẹ́nu ó sì olori wa ká alimami muhammad bin abdulwahab ó ní wọ́n dálá ọ̀bẹ̀ ìdáàdẹ̀ka ó ní anábì lè lérí ọ̀rọ̀ ìgbà o ipò ẹ̀gbọ́dọ̀ tako lórí o oríṣiríṣi àwọn ọ̀rọ̀ anábì sọ ẹ̀gbọ́dọ̀ tako wọ́n o ẹ̀gbọ́dọ̀ tókù tí wọ́n o torí wàhálà tí ó ti bẹ̀ sẹ́lẹ̀ yọ pọ̀ ju tẹ́yìn lẹ́fẹ́ dídán nìyẹn lọ sọ́tí ló ní wọ́n ìlú òní farara mọ́ ìbọ̀kọ́bá ni ó kú nù lù látara pẹ́yìn lẹ́yìn nípa tó sọ nígbà tí fásitì tó sókè sọ́nà ọ̀nà kílò ni tán bá wá dúró pàwọn ṣe kíní àwọn òní gbà àwọn ti sọ ọdún wàhálà ni ẹ̀mí ó sùn bẹ́ẹ̀ mi ó sì sùn

هي التي جمع بينها فيما صح عنه في صحيحين عن الإمام بن عبد الوهاب وني àwọn nǹkan mẹ́rẹ̀ẹ́ta tá a kà yìí kí ni nǹkan mẹ́ta náà alámọ̀yà alákọ̀ọ́kọ́ wọ́n ní pé àwọn tí wọ́n máa ń se ẹ̀sìn ìmọ̀kàkà ànábì tó dé àwọn máa ń sóòsà ní ànábì wa tako alámọ̀rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n ní wọn ò gbọ́ra wọn yé wọ́n máa ń se tiwọn lọ́dọ̀tọ̀ ní

bukhari àti muslim kí lọ nàbí wọn sọ hmm. anábì ní ọlọ́wọ́ báyìí yọ́rùdọ̀ ọlákùn sálàtà ó yọ́nú sí nǹkan mẹ́ta gun yí nǹkan mẹ́ta náà yọ́nú sí gun yí kí nǹkan mẹ́ta náà òun ni pé kí a sí ọlọ́wọ́ bá aláà kẹ́ẹ̀sì ọlọ́run ọba àlá kẹ́ẹ̀jọ́sìn fún kẹ́ẹ̀dẹ̀ mẹ́sìn nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba àlá lára tọ́lọ́run ọba àlá yọ́nú sí ni ọlọ́run ọba ká parakakọ mọ́ ọlọ́run ọba àlá lórí ọlọ́wọ́ bá tó mọ́ yẹ́ lásẹ̀ pé ẹdì mọ́rùkú ọlọ́wọ́ ọba àlá tí ń se alkùnránì kẹrí látàpọ̀ wọ látàfàrákù ẹmọ ìyàfihìn lọ́tọ̀ọ̀tọ̀ ẹfẹ̀ sí ní sọ̀kan ẹjẹ́ kí ìsìnyìn ọ̀sọ̀kan tẹ́sìnyìn bá sọ̀kan ìgbésáyìn ọ̀sọ̀kan tẹ́sìnyìn ọ̀bá

ọba jẹ́ àwọn ọ̀rọ̀ ẹ̀tọ́ tó ẹ̀sìn tó ṣe pé ẹ̀rí tó wà fún ẹ̀rí ọ̀wà direct lórí ọ̀wà direct ilé ilé tó báyìí ilé ilé tó irú ilé yìí ni kò túnmọ̀ sí pàà ìyapa ara wa mẹ̀yẹ̀ ẹnu lásán ni kìí ṣe tọ́kàn kìí tọ́kàn àtẹnu lásán ni torí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́ pàṣẹ ó sì yọnu sí pé ká gbé ọlọ́run ọba wọn tí ń se kùránì ká máa yà lọ́tọ́ ọ̀tọ̀ nínú ẹ̀sìn wa bákan náà ọlọ́run ọba aláà ti sọ pé nínú àdísì anábì ní ọlọ́run tó yọrù sí bóyí pé àwọn tábàjẹ́ lórí yìí tọ́lọ́n bá gbé àlámẹ̀rí yìí lé lọ́wọ́ tó ní ọmọ kọ̀ǹtúrò yìí tán bá sàáyè se tí ọ̀yọ́ kí wọ́n sí nínú ọ̀rẹ̀ ẹ̀sìn nínú ọ̀rọ̀ gbèsè ayé yìí ẹsẹ̀ yà sí fún wọn ní ẹgbẹ̀rún máa parí ọ̀rọ̀ ta ẹgbẹ̀rún máa sọ̀rọ̀ ọmọ láìta ẹsẹ̀ yà sí fún wọn ní olóyè ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tánàbí sọ tó jẹ́ sí pé ní kan náà gbogbo ilé làwọn èèyàn ń ṣe kánàbí àbúrò dé kánàbí wa lásìkò táwà iná ni àwọn mùsùlùmí náà ti kó sáwọn káyì káwọn sí rọra wa káwọn náà lẹ́kẹ́ ní kájọ́lá sí Àìsẹ̀ ìpé, àìsẹ̀ déédéé kò sọ lọ sí ẹ̀sìn àwọn èèyàn kò ní ṣẹlẹ̀ sígbésí ayé wọn ayé àfìgbà táàrí pé wọ́n fi àwọn nǹkan mẹ́rẹ̀ta ìlẹ̀ lẹ́sìn wọn tó jọra wọn mọ́ ìgbésí ayé wọn jọra wọn mọ́ ìgbàtà sì tẹ́lẹ̀ pé àwọn èèyàn wọ́n ní ìdínkù níbi ìkan nínú àwọn nǹkan mẹ́rẹ̀ta yìí bẹ́yà wọn bọ́ọ̀ tó lórí lẹ́nu wọ́n sì lọ́wọ́ bá lóòótọ́ wọ́n sì gbọ́ra wọn yé mọ́lẹ́ ìdínkù wọn bọ́ọ̀ sí lẹ́nu eléyìí akọ́yẹ pé ẹ̀sìn wọn mọ́ níbo sí ẹ̀kẹ́ kó alìmọ́nà ní àbòhàn tí ó sọ lọ́bọ̀lá àwọn nǹkan tí wọ́n kà nínú àwọn àmọ̀sáyílò àbújá ìgbéyà kọlọ́bà fún ọ̀dọ́là kọmọ́sá fún wa ní ẹ̀kọ́ ìrẹ̀ ọ̀nà tó bá ní bàbá tí wọ́n rí kọ́lá àwọn ọmọ ọbẹ̀ àmdékì ọṣẹ́ bàbá wa salatu rasulillah wa ala alihi wa sahbihi wa sallam àkókò ọlọ́ọ̀bá tí ó fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìdáná ìlọ ọjọ́ ọlọ́ọ̀bá tí àkókò bá níbẹ̀ tó lọ. Ọlọ́run gbọ́dọ̀ gbọ́dọ̀ fún àkókò ṣe fún àǹfààní àti abájá lórí àgbègbè. نعم Lọ́bá ṣe kẹrin. Bóyá tẹ́ bá ń ṣe yàbá, tẹ́ bá ń yàbá àṣẹ ọlọ́run, àbí tẹ́ bá ń hánà fún wa láti máa ṣe ẹ̀sìn, ẹgbẹ́ ààyè a bá rí olórí tí ń promote ìsìnkú lórí méjèèjì lórí àwọn mùsùlùmí tó wà nílùú bí a lè gbégbé iṣẹ́ àti pariwo eh, síta bí a fẹ́ fi òfin sàfihàn tó jẹ́ pé ní àbòsí ní àgbègbè tí wọ́n promote ìsìnkú lórí méjèèjì lórí àwọn mùsùlùmí. alhamdulillah nínú àwọn àlàyé tí a ṣe òun pé ìmọ́tàkó lórí lára ẹ̀sìn wọn ni tó lórí bá wá jẹ́ pé ó ń ṣe lọ́wọ́ ó sì ń dá ìsìnkú sínú òru a ní takò ó a máa lè síwáṣì fún láàrin wa àtòun láàrin wa àtòun tó bá jásí pé ní ó kankan wá ṣẹlẹ́wọ̀n ọba ni àdìtẹ̀lé èwọ̀ nílé àmọ́ tí ọba ní káwá sí ọlọ́run ọba ó yóò nìkan lòun fẹ́ máa ṣe ọlọ́run àtàwọn tábà tún nífẹ̀ẹ́ sí ó sì fún pàkẹ́tì sí ọlọ́run ọba yẹn lò lò ní ọjọ́ nínú kò kàn wá tó bá jẹ́ sí pé ní ìṣẹ́gẹ̀fẹ̀ ìṣọ́lọ́run ọba láàrin olórí ọ̀sẹ̀ àdúrà sọ̀rọ̀ bá àṣàlà sọ fún wa pé a ní ẹ̀rí lọ́dọ̀rọ̀ lọ́rọ̀ láti takò wọn a ní ẹ̀rí láti gbé láti takò lọ́jọ́ mú tọ́kàndé wa ni pé a gbọ́dọ̀ rí pa alágbára ká tọ́ lọ takò kó máa jẹ́ pé a fi àbá kékeré gba ńlá sọ̀rọ̀ pé gbogbo wa kí ẹ̀sìn wa pé Amẹ́ríkà òun ní kọ̀ọ̀fọ̀ ayé bí ó sì kọ̀ntún ayé ẹni bá ń kọ̀ntún òru wọn nìkan ó yẹ kí ìlú mùsùlùmí tí wọ́n lọ́ba tí wọ́n níjọ́ ìbí sáwọ́dí ọ̀rẹ́ kó ti lọ lé wọn kò lè rí kàlífà pé ìlú yàtọ̀ ìsìlámù mọ̀ ìjọba ń bẹ̀ kí wọ́n rọjà wọn lọ́gbọ̀n china ó yẹ kí sáwọ́dí ọlọ́gbọ̀n lọ́gbọ̀n nítorí pé àwọn ní ọba tó jẹ́ ọba mùsùlùmí àmọ́ kí ló tó wọn ò lè fi sí wọ́n sì rí méjèèjì nílà àwọn yẹn sí lójú méjèèjì kí ló lọ́tọ́ wọ̀ lórí sí ìpé wọn lágbára tàbí lè kojú ọmọ ilé ọlọ́run ní kásẹ̀kẹ́ni kásù ẹ̀mí wá sínú ewu ọlọ́run ní kásẹ̀kẹ́ni kásù ẹ̀mí wá sínú ewu inú ìgbà yẹn ni ẹ̀dàkẹ́ ẹni takùn àmọ́ tó bá lẹ́kọ̀ọ́ rọrùn kẹ́ máa sọ̀rọ̀ tí wọn sì wá payé nítorí ẹ̀ ẹ lè sọ̀rọ̀ ń gbà wípé tó ń sin ẹ̀bọ ni bó jẹ́ sí pé mú olùwà yìí nísìn ẹ̀bọ kí ó sì gbà láì pé sólórí islam kọ̀ àwọn agbọ̀dọ̀ sọ̀rọ̀ sí tó bá jẹ́ sí pé ní ẹ̀sẹ̀ lásán ní máa ń sẹ̀ àwọn ìgbà ẹgbẹ́ ẹ̀kọ́ lórí ẹgbẹ́ ọmọ ìlú tó sì fi ká máa ṣe àdìsílẹ̀ ní àwọn sọ̀rọ̀ ńlá tábà ti gbé lè gbé ní onídògún ní ìwé onídògún àzọ̀rọ̀ torí pé ìsìlámù ní pé tó bá ká bá lágbára náà ní ká lọ bá ìlú sí ká lọ bá táwọn wá lágbára èyí tá a bá ní lágbára lẹ́ka sọ̀rọ̀ nígbà tá a ti ní ṣe àlejò bí ìpàdé mo rò pé ó lè pé ó bá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá tó wà ní ìjọba Ìjọ ní ìtura iṣẹ́ ìjáde lára lórí ẹ̀sẹ̀ ẹni ló bá ń tọ̀, ó farabalẹ̀ tọ̀ dáadáa, kò ní pé tọ̀ dáa tó bá jẹ́ pé ìtọ̀yẹ náà ni kọ bá dán wákàtí kan kò ní dá tó ìjẹ́ sí pé níbi sí mọ́ ṣẹlẹ̀ sínú àtàsìkò orun àti pàtí ìsàsìkò orun kọ́ mọ̀ pé bọ́yá kàṣí ló mọ́ òun kọ́lọ́mọ́já tó ṣe mú wa ọ̀pọ̀ àwọn tó mú kọ́lọ́bà fún lálàáfíà kọ́lọ́ rí dọ́kítọ̀ kọ́lọ́ wá solúṣọ̀ sí tó bá yẹ kọ́mọ̀ tí wà rí solúṣọ̀ sí lọ́dọ̀ dọ́kítọ̀ títọ́ sí mọ̀ ń jáde bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bọ́sẹ̀ lágbára mọ̀ yọ́ máa kírun àwọn àdìdàsíkò orúkọ kan yọ́ máa lọ tábà kọ́dẹ̀ máa wá kankan láti fi páàkì ara rẹ̀ láti fi páàkì ara rẹ̀ láti gbọ́dọ̀ kírun tí tó jẹ́ obìnrin solúsà sí ní se, ẹni tó wá jẹ́ pé àtọ̀ ìrèké àbí àtọ̀ ajá máa jáde lára rẹ̀ kíra iná kó tó kúra sí rẹ̀ bóyá máa ń rò pọ̀ lórí òun wọ́n á ní pé bá wá rò máa ṣẹlẹ̀ sí adékúrú àti ìfẹ̀mú ní ìdààmú rẹ̀ òun

lókùnbà tí nǹkan yọ̀bá jẹ́ kíni tí ọba járùn àwọn bá ti dàrùn yóò máa tún ara sí nígbà bá ti fẹ́ kírun yóò sì máa kírun lọ bẹ́ẹ̀ títí tí ó fi rí solúṣà sí ọlọ́ọ̀tọ̀ rárá. ìbéèrè méjì ó bá ìpè àwọn àbẹ̀rẹ̀ lórí pé ká máa tàpọ̀ lórí irú ìgbà tí wọ́n ní omi sẹ́tù àwọn ṣe ní ọ̀dà àwọn ògbóngbà wọ́n fẹ́ gbé wá sí ìgbà àwọn ní pírẹsidẹ́ntì wá gbà wọlé sẹ́mọ̀ ní pé lẹ́gbẹ̀ẹ́ ló ti mú wa pọ̀ ọlọ́run ọba. àwọn ní pé àwa sọ fún o àtọ́gbà ẹ̀ wọn ò gbọ́ kí ni àtúntò ṣe yẹn? pé a ti sọ ní ẹnu náà o dé ìfún àwọn àgbàkara wa fẹ́ agbọ́rùn-ún gbogbo àgbọ̀n ìgbàgbé sì wọ́n jẹ́ ní ìlú àdúgbò àwọn àkókò. Adẹ̀mọ̀ ìtàn ìtàn yìí ó kò nira bá wa láti sinmi àwọn àgbẹ̀ká àgbègbè. Ẹ kéèkì ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé nípa pé àwọn sáré gbé insurance pé àwọn ìjọba wọn fi insurance Ṣé kéèyàn ṣe insurance property yẹn àbí tó takò òfin ọlọ́run náà olórí tí ìdáhùn olórí wá gbé wá nígbà kanáà bẹ́ gbé wá yìí èèyàn ni kí mùsùlùmí kí oòrùn fẹ́ takò wọn lórí facebook àbí lórí bloomberg àbí kọ́tù ẹ̀mọ́ wọn lọ sọ̀rọ̀ ẹ̀rọ nídìí newspaper wọ́n ti ìdáṣẹ́ gbogbo ilé ìkàrẹ àwọn ọ̀tọ́ bá súnmọ́ ìjọba a ń sọ fún ọpẹ́ ìjọba àtàwọn olóògbò wáyé kó bá lè rọrùn akọ lẹ́tà sí wọn tí ó dọ́rọ̀ akọ sí wọn a sí wọn ta bá rí tàbá nọ́mbà wọn a fún text message a lè sẹ́ndì sórí whatsapp wọn a lè kọ lẹ́tà kábi láwọn tí wọ́n kó lẹ́tà kiri kan lọ kọ fún wọn dàrẹ́ẹ̀tì

ordinary person la máa ń kó bàjẹ́ wa ṣe fẹ́ fún lábàṣìṣún lágbára ni ẹni tó bá ti jó lórí ni ẹ bá ń kó bàjẹ́ wọn mẹ́rin wàhálà tó ṣẹlẹ̀ yóò ṣe kíni yóò pọ̀ ẹ̀yin náà rí lórí jíjí nígbà tí wọ́n láwọn tó tó ṣẹlẹ̀ lórí lórí kí ló padà ṣẹlẹ̀ ọ̀padà dogun wọn ọ̀gbárí làárọ̀ yìí ìlú sí àwọn ọ̀gbárí làárọ̀ yìí sírí àwọn ọ̀gbárí làárọ̀ yìí lébí àwọn ọ̀gbárí làárọ̀ yìí ó sì bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ torí ẹni pé

wípé ní Islam town ó ti yé nítorí òkú tó jẹ́ àmá sàlàyé fún ìjọba ìlọ àmọ́ ìwò ní ọlọ́mọkàlà àjọ mi àmà sàlàyé ó ti yọ́ra jẹ́ kí n fún yín díẹ̀ nínú tábìlà pé ìyàwó pé àbòsí mẹ́mẹ́ ó ti yé bẹ́ẹ̀ni kọ́ bá dẹ̀ sọ́ ti ẹnìkan mọ̀ sí ẹni ìmọ̀ á fún olóòsùsù 1000 naira lágbójú mo wá lọ mọ́tò ọdún mo lọ mọ́tò ọdún kan abúdá ọkọ̀ tí mo ṣe gíní tí mo lọ náà ni mọ́tò bá ṣe gíní ọba lásìdẹ́ntì ọlọ́mọ jàrí ó ti ilé mo ti dá lọ́dọ̀ wọn 12,000 wọ́n wá gbé mọ́tò fún mi wọ́n mọ́tò rá mi lẹ̀ lágbójú rẹ̀ àwọn ní islam lọ́rùn yìí ọ̀dá mo tún 1000 one 1000 naira àmì ọ̀dá láwọn 1000 naira 50,000 lọ́dún mẹ́gbà mo tún wá dá complete of 10 years mo gbé 10 years 10,000 naira ní ọdún kan lónìí 120,000 10 years ń kọ́ 1 million 1.2 million mọ́tò tí mo sì rà ní 500,000 pẹ̀lú náà

torí wọ́n ti mọ̀ káwọn kan ó ní wọ́n ní wọ́n lè súnmọ́ lọ lọ́wọ́ mo rò pé torí ẹ̀ wọ́n sì sọ́rọ̀ sí ẹ̀mí ara rẹ̀ tó wọ́n kọ́ gbọ́lọ́dẹ lọ́gbọ́lọ́dẹ ó sì mọ̀ kọ́ bá àwọn ọmọ nípa pọ́lísì lọ́sẹ̀ kiri àwọn bá pọ́lísì ẹ̀wọ́n ni sọ́rọ̀ sí ẹ̀mí ara rẹ̀ tó ń sí so eléyìí nọ́nsẹ̀nsì gbogbo ẹ̀ eléyìí takò islam àwọn rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ àmọ́ bá kaba wà lábẹ́ ìjọba tó ẹ̀kọ́ àrùn pẹ́dá sí ó ó ti yẹ yí ní láti mọ̀ pé ẹ̀mí wa ni tábárí bí yọ́ ásìkẹ́ni abọ̀mọ̀ lọ́wọ́ tábárí bí yọ́ a máa ṣe torí pé kámọ́fẹ̀mí alófò sẹ́kọ́jú ní káwá sẹ́lọ́wọ́ bá nìyẹn àmọ́ ń gbàtà pé àrí bí yú bọ́mọ lọ́wọ́ ásìkẹ́ni a ní sẹ̀mí alófò ìjọba ní a máa sọ táàkì lẹ́sìn mùsùlùmí èsà táàkì èèwọ̀ ní kí mùsùlùmí táàkì ó ti yé kírísẹ́nì ni a máa ń gba táàkì lọ́wọ́ torí pé rí ilẹ̀ ọlọ́run làwọn ń gbé ẹ̀sìn ọlọ́run láti ṣe wọ́n wa àbòsí ní kí wọ́n gba owó tọ́lọ́mẹ́ntìrì ìgbọ́n wa àbòsí ní kí wọ́n gba lọ́kànṣọ́ ìgbọ́n wa àbòsí ní kí wọ́n gba rẹ́dùn àtẹnusọ́ ìgbọ́n wa nígbà wọn ká yìí kápá gbé ọjà bọ̀ ni islam gbágilé gbogbo ẹ̀ ó ti àbítọ́ gbogbo nǹkan ẹ̀ta bá rí bí ẹ̀sìn ìbò á lè gẹ́ni àṣàmì ọ̀rọ̀ ìyìn ní játíkẹ̀tì fún gẹ́ni fún káńsù ẹ̀sìn gbọmọrúwa tẹ́bà mọ ìtíkẹ̀tì ń gbà lọ́wọ́ olówó ẹ̀pa wọ́n lè sí tíkẹ̀tì sí ìta òwúrọ̀ tó máa yóò ṣe bàbá yóò bàbá ìta ọ̀rọ̀ àti bàbá ìta ọ̀rọ̀ náírà ìlú kò lélẹ̀ ìlú dìlébà àbòsí o tábà lè bí escape high escape tábà lè bí Na'am. Na'am. Àgbọ̀rọ̀ lọ. Kò ní ọ̀pá ọmọ ọ̀rọ̀ rẹ̀. Ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀pá ọjọ́ kò sí rẹ̀ wípé nínú ìlànà alùsọ́nà àrìjẹ̀mọ́ àni pé àgbọ́nà jòkó tó lẹ́gbẹ́ àgbọ́nà jòkó táwọn tó ti pé wọ́n ò sí ẹ̀ẹ̀sẹ̀ aláàbòsí ẹkùn sí nítorí pé àrùn ọ̀pàdà wọlé sí wàhálà yorùbá ní ẹranko tó bá bá jáyé ìyẹ́sẹ̀gẹ́ni lẹ́gbẹ̀gbẹ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní almari wà ládé nù khalili pàlìyàn zùrọ̀ àádùkún máa yóò khalil ó ní kálukọ́ ọmọ ìṣẹ̀ṣẹ̀ ọmọ ìyá rẹ̀ ní kálukọ́ yẹ ayé máa wo ẹni tó máa bá sọ̀rọ̀ rẹ̀ torí pé ẹni tó máa ń bọ́ sọ̀rọ̀ rẹ̀ òun lẹ́mọ̀ sẹ́sẹ̀ rẹ̀ wọ́n jẹ́ púpọ̀ àtàrí pé lẹ́bàjọ́ ń jòkó lẹ́jọ́ sí wáàsí ẹlọgbọ́ àti wọn jẹ́ sí wọ́n ni wọ́n ẹ̀kọ́ fáírọ́sì wọn ẹ̀kọ́ fáírọ́sì wọn ọlọ́mọdé ẹgbẹ́dá wọ́n kò kòkòrò sí lágbárí àpọ̀ àsúnà kàtí ń ti wáàsí mẹ́rin òun náà padà sí kí ní yẹ́ padà fọ́ọ̀lù alimami sufiyan sáwọ̀rì nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní onímọ̀ tí máa ń lọ lè jókòó jẹ́ lẹ́gbẹ́dájọ́ ń ṣe ó ní kanu mẹ́ta ọ̀sẹ̀lẹ̀ sí o ní kanu mẹ́ta ọ̀sẹ̀lẹ̀ sí ó ní ṣeṣe kó jẹ́ pé jẹ́ ní fúnra rẹ̀ kó bàtàjẹ́ ó yẹ ní kó bàtàjẹ́ kó wọn náà padà sí kó padà bọ́ sínú àṣìṣe wọn yẹn tí ìyọ̀bá ṣẹlẹ̀ sí nínú kọjá sí pé kó ní pé ìdán ní tí ò da nínú ọ̀rìṣẹ́ ọlọ́wọ̀n ọba kó wọn ò ní kàmú sí pé ẹ máa ń sọ ìdúsáàrí sí i báwọn èèyàn àti ọkọ̀ ṣẹ̀bí ọ̀nà gíní ẹ̀bí ọ̀nà ṣe èèwọ̀ sí ní pé káwọn èèyàn láwọn sọ̀n tó takò lọ́wọ́ lójú ọ̀nà gíní ká má takò tàṣẹ lágbára àti takò èèwọ̀ ni ó lọ́lẹ̀ kẹta ni pé tí ọ̀bá wa kó sí kan méjèèjì ó láwọn tó máa ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n tara rẹ̀ sọ́nù wọ́n tara rẹ̀ gíní wọ́n tara rẹ̀ sọ́nù àwọn ọba wọn lára ẹgbẹ́ sí àwọn ọba mẹ́lẹ́gbẹ́ lọ́rẹ̀ wọ́n bá ti mẹ́sẹ̀ gíní wọ́n bá sọ àwọn òṣìṣẹ́ kankan yìí àwọn ọgbọ́n àgbáyé alásàn bá sí rahimahullah kánà wọn tábì àgbàtábì olóhùn òun máa ń bẹ̀rù kó wọn pa àwọn tí wọn bá dó dédé sí nítorí pé wọn mọ́ tara wọn sọ̀rọ̀ odidi mọ́mú ńlá ni o afáàgbà ni o wọn ọ̀sẹ́ni tó tó kóyàn rẹ̀ kéré lẹ́yìn àwọn sàmàlàbà nínú ìjọ jọ àwọn tó ti pé wọ́n ní ṣúgbà àwọn ìdìbò tí wọ́n tó ní pé wọ́n lè kó nínú ṣúgbà àwọn sínú ọkàn wọn ọlọ́run ló sì ní ọkàn wọn ọlọ́run ló kíni ló ní ọkàn wọn torí ẹ̀ àwọn tí wọ́n ní máa ń lò kátó wọ́n tó ní mà torí ẹ̀ ni pé kátó ló ní yín la gan àwọn tí yìí náà wọ́n sì ń bá bọ̀ náà ni òye ẹ̀dẹ́ náà ni wọ́n lè máa mú tẹ̀bílì gidi wọ́n lò pé àwọn méjèèjì náà bà níbẹ̀ ó ti àwọn ẹlẹ́gbẹ́ yìí wọ́n bá ṣíà sí ṣíà burú ju tẹ̀bílì gidi lọ àwọn ẹlẹ́gbẹ́ kankan tán ní àwọn ọlọ́bá sí yìí wọ́n bá sí kí ni sí wọ́n bá ṣíà sí wọ́n láàbù nítorí pé tọ́kàn wọn ni pé ẹni tó bá ti dàgbọ́ gbọ́ wọn ọmọ bá ṣe ẹni tó táwọn ẹ̀rẹ́ ti gẹ́gẹ́ wọ́n kílẹ̀ sàlàfíà wọ́n tó sàlàfíà lẹ́rí lẹ́gbẹ́ wọlé àmọ́ ìgbàlá ń kílẹ̀ pé wọn ò sàlàfíà ẹlẹ́gbẹ́ làwọn ẹ̀mí bá ti ń bọ̀ èyí tó sì jẹ́lẹ́gbẹ́ nù wọn adébẹ́kẹ́ni àbòsílẹ̀sẹ̀ fún mọ̀ yìí obìnrin tó ló pẹ́ tó kéèrè ni pé ẹ̀sìn wà nìkan tọ́nà rí ti káàtì kí ni kàmàtì pẹ̀lú àwọn ẹni akẹ́lẹ́ sí wá sí fún wọn ká bá wọn sọ̀rọ̀ pé ẹ̀mọ́sí báyìí máa kásìlẹ̀ sí àwọn kí ni wọ́n ti máa ṣe wá ní àwọn àwọn ọmọdé kúrò àárín a lè lọ pé wọn ìgbọ́dọ̀ sí ilé ọ̀gá ẹ̀kúnlẹ̀ a lè kọ́ lẹ́tà sí wọn a lè sí wá sí ká fi pè wọ́n sí àkíyèsí ká sọ sí ká sí oúnjẹ sí wọn a bá wọn káká sàlàyé fún wọn lọ́jọ́ máa wájọ kó àwọn àjọ sí ilé yìí rẹ̀ ni kò sí àbá kan náà tó bá rẹ̀ kò sí àbá kan náà tó bá rẹ̀ ní alẹ́ ìkún mọ̀déyìn ìkànnà àgbàfà aládé ayé ìmọ̀ muhammad lọ́sàáyé ìṣẹ́ tó rẹ̀ lẹ́kẹ̀ẹ́jì sí kẹta àbáyé aládìsí ló gbọ́n mọ́gá ó tún wá jẹ́ àfáà fún ìmọ̀ muhammad ẹ̀dẹ̀ ìpínlẹ̀ tó ti pé ń bá oníbídí àṣẹ ẹ̀lẹ́gbẹ́sí mọ́mọ́ ọdún ní ìwọ̀n ọ̀gbàdísí lọ́wọ́ rẹ̀ mọ́ ọlọ́gbàdísí lọ́wọ́ rẹ̀ mọ́ wọ́n gbẹ́lẹ́gbẹ́ sí àwúrò ọ̀gẹ́lẹ́gbẹ́ ó dùn níbi jẹ́ àmì ọ̀rọ̀ pọ̀ tó lẹ́kọ́ náà mọ́ sàtúnmọ́ sí ibi tí wọ́n kó wa lọ ní sí wọ́n náà mọ̀jà agbára lọ́bẹ̀ ni torí pọ̀ ti àwọn tẹ́fẹ́ máa kó wa lọ wọ́n ti ní báwọn ti wà lórí wọ́n ti ní pé kò fẹ́ fẹ́ lọ́ta mọ́ fẹ́ láti kí wọ́n fẹ́ lọ sọ̀rọ̀ yẹn wọ́n lọ́mọ́ta sọ̀rọ̀